alhamdulilah ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n ní kí ni ìdájọ́ obìnrin tó kó jáde kúrò nílé ọkọ rẹ̀ nítorí pé wọ́n jà ṣé kíkókó tó kókó yẹn kíkọ́ ọlẹ̀ ni àbí kólọ̀ kìí ṣe kíkọ́ ọlẹ̀ kìí sì ṣe kólọ̀ torí kóbìnrin ò lè kọ́kọ́ ọlẹ̀ kólọ̀ òkun máa ń bùkátà kóbìnrin ọ̀sánwó fọ́kọ ká tó pè ní kólọ̀ kò sanwó kankan ó kà kókó ńlé ọkọ ni kìí ṣe kíkọ́ ọlẹ̀ nílé yẹn. inú ń bí ni tọ́ba yá yóò padà wá so kọ́ wá bi. bí torí tọ́ba lọ pẹ́ ọkọ lè sọ pé kọ́ máa dúró bẹ̀ mo rò pé yé wa wọn ni ó sì dùn wọn ní obìnrin tí ń ṣe ìdà téèyàn ti kọ́ ọ́lẹ̀ tí ń ṣe ìdà wọn ní tó bá dáná sáà lè jẹ́ nítorí dáadùn ní pé ẹ̀ ní jẹ́ torí pé ẹ ti kọ́ ọ́lẹ̀ ẹ̀ sì gbọ́dọ̀ wọ́ bí tọ́ wà. àmọ́ wọn máa soge wọn máa soge yóò sì máa lo lọ́fíńdà pẹ́kẹ́ láti bíi mítà twenty thirty ẹ lè máa fi mú gbọ́ pé ah ah bó lọ́fíńdà yẹn ti wà so that eléyìí ò lè pè ọ́ pé kó o súnmọ́ ibi tó bá wà pé ah ah ṣé ìyàwó tí mo wá fẹ́ lùzì nítorí tọ́lọ̀ ẹ ẹ ń tọ́wọ́ ni pé mo ti dọ̀ padà mo rò pé yé wa so nítorí délé ara ti ṣeré àfẹ́ mú jáde ni ṣẹ̀rẹ́ ọ̀fẹ́ kí léèyàn wó sàmúgbà tí obìnrin bá ti slack tó bá gọ̀ yóò padà lose ọkàn yẹn náà ni so nǹkan oṣù mẹ́ta kìí ṣeré kìí ṣeré ó ṣe ṣe fóbìnrin míì kọjá pé àárín oṣù márùn ni ó tó wá bá tó bá sì yá so kò ní lẹ́yìn oṣù kan àbọ̀ tó ṣé téèyàn bá wá gbọ́n oṣù kan ò tó ṣàtúnṣe téèyàn bá gbọ́n o àṣọ tẹ́ni tó ti gbọ́ látinú ìyá rẹ̀ wá o téèyàn bá gbọ́n oṣù kan gbogbo ọ̀nà tó bá gbà tó fi pẹ́ ti ọkùnrin yìí tó fi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ó fi gbà nítorí pé táwọn èèyàn bá fi lè gbọ́ dá sọ̀rọ̀ rẹ̀ ọ̀parí nù ọ̀parí nù torí ẹ̀ ló ṣe jẹ́ pé Islam dáa púpọ̀ kò sí ẹ̀sìn kan tó fi rú àǹfààní yẹn lẹ̀ èèyàn tó lọ́ọ̀fẹ́ má tó tún máa náwó lé lórí èèyàn tó lọ́ọ̀fẹ́ má tó tún pèsè ibi tí wọ́n máa gbé ọmọ pínlẹ̀ yẹn you are forced to do so eléyìí túmọ̀ sí pé obìnrin tó bá gbọ́n kò ní lùzì lé ọkọ rẹ̀ àmọ́ obìnrin tó bá gọ̀ ah, ìrọ̀rùn ní ọ̀bàdì ìrọ̀rùn ní ọ̀bàdì torí ò ní oúnjẹ rẹ̀ àfi tó wáyé pé o ti fẹ́ dá padà o fẹ́ dá padà ló ń sẹ́ ń jó oúnjẹ rẹ̀ kò sí wàhálà torí pé ìyàwó rẹ̀ náà ni lópin ìgbà tí o bá ti parí ìdà ìyàwó rẹ̀ ni kò wá túmọ̀ sí kọ́ lọ bẹ́ẹ̀ lu o kọ́ lọ́nba sùn ṣe bí ìyàwó rẹ̀ náà ni àyàfi tó bá pa níyàn rẹ ni pé ọ̀ ń bá sùn òfin lẹ́yìn sàmì kó ti dá padà gẹ́gẹ́ bí àgbọ́yé ìmáàmù Malik àmọ́ láì jẹ́ bẹ́ẹ̀ ọ̀sẹ̀ náà bọ́ọ̀lù sọlọ́mà bómìnì tó ti kọ́ lẹ́sùn ọ̀gbádùn ẹ̀kọ́ bàbá rẹ̀ ní pọ̀ ọ̀gbádùn ọ̀ pé mo dá padà náà ni kálukú bá sinmi eléyìí jẹba wọ́n ní séèyàn tún lè kọ obìnrin sílẹ̀ ní nígbà tí ń ṣe ìdá lọ sí bá ti ṣàlàyé rẹ̀ àsìkò tí ó ṣe nǹkan oṣù alákọ̀ọ́kọ́ tán tọ́bẹ̀rẹ̀ mára ó tún lọ kọ́ ọ́lẹ̀ lómi ó lè pé mẹ́ta láàrin ìdá ṣùgbọ́n tó ti dáa jù náà ni pé kéèyàn má sí lò kéèyàn má sí kíkọ obìnrin lẹ́lò mẹ́ta tọ́lọ̀ fún wa tó bá kára gidi apó lò má lò jẹyọ̀ kan lọ so that chance pé bóyá o tún lè tún fẹ́ láyé rẹ o lè wà àmọ́ tó bá tún fẹ́ o yóò tún máa jẹ́ three minus one náà ni yóò máa ṣẹ́kù méjì torí ẹ̀ má sí lò torí tí ẹ̀ bá sinú bí lónìí ó lè wá jẹ́ pọ́ la ìwọ làdánwò obìnrin ní sì tún wù ọ́ láyé rẹ ní ọ̀bà tó bá ti wá nà nàkúnà kò ní sáyè fún ọ láti fẹ́ padà mọ́ àfikẹ́ lómi ò túnbọ̀ fẹ́ náà wọn lọkùnrin tí ń hùwà bú síyàwó rẹ̀ ẹ sì ń sahun sí i obìnrin sì tọrọtọrọ pé kọkọ ńlẹ kọkọ lẹ kí ni kò ṣe ẹnu tó tóbìnrin lágbọ̀nyìn àti gbọ̀tọkùnrin ẹ má sí ẹjọ́ dá because obìnrin tó sọ pé wọ́n ń ṣàìdá sùn obìnrin tó sọ pé wọ́n ń sahun sùn tẹ́ ẹ bá gbọ́n tó náà ṣe fọkọ yọ yà yín lẹ́nu ó lè jẹ́ pé ń jíwọ́ ọkọ ó sì lè jẹ́ pé ẹnìkan ò lè bá sọ̀rọ̀ kọ́ gbọ́ torí àwọn obìnrin báyẹn torí ẹ̀ ló jẹ́ pé tí èèyàn bá ti fẹ́ sẹ́lọ̀ ẹ má gbẹ́jọ́ ẹni ẹnìkan kẹ́ ẹ dájọ́ especially obìnrin wọ́n lè fẹnu pa àyàn wọ́n sì lè fẹnu sọ pé èèyàn pa àwọn kó sì tún máa rojọ́ ibi wọ́n ti pọ́ ẹjọ́ kí lọ́wọ́ á rò torí ẹ̀ ibi tábò sísè máa ń ṣẹlẹ̀ nígbà yẹn tá ń rojọ́ fún pẹ́sẹ́ rojọ́ fún lọ́wọ́ <laughs> ilẹ̀ ìlọ́dọ̀ dúnìá kéèké ni irọ́ bàbá gbọ́tọ̀ ẹni ẹni kejì ọmọ sasa fúru láì lọ́lẹ́ ìtumọ̀ sí pé ẹ ntọ́ sọ yẹn tiẹ̀ la gbọ́ ọba kóbìnrin sì rò pọ́kùnrin kan rí bẹ́ẹ̀ abáhùn lẹ́ Idris so nítorí délé ibà ìyàbùrọ̀ akọ ahùn lọ́kùn àbí wàá rí ọ̀dà ọ̀dà adúpẹ́ fọlọ́ kò túmọ̀ sí pé àwọn sínú ọkùnrin náà o. gbọ́dọ̀ pé yé so ẹni tó bá jọ dàrán kó yíwá rẹ̀ padà o àbúrò máa sa àwọn síyàwó rẹ̀ ṣebí wọ́n lọ sọ fún kó tó fẹ́ wípé ó gbádùn gbèsè ayé rẹ̀ pẹ̀lú mi èmi ń sahun torí dáàdì mi ń sahun gbọ́dọ̀ tó ara hun gbọ́dọ̀ tó ara hun bàbá àkà tó torí délé ìtún ààrẹ ṣe wàrí ọ̀dà wàrí ọ̀dà lóòótọ́ so wọ́n wá ní kọ́kọ́ ọ̀lẹ̀ kò sí tó le tó bá tó bá pé kò bá pé ọ bá rí pé wàhálà kan wọ́n ṣe kúlò obìnrin tó bú sẹ́kún ìfẹ́ lọ́nù yà lọ́n béèrè sí kí lọ́n béèrè lẹ́yìn náà obìnrin ọ̀bọ̀rọ̀ béèrè tọ́lá tó tí o bá nídìí sẹ́tí gbọ́ ànábì sọ pé kò ní gbóòórùn àlìjẹ́nà ọlọ́kọ̀ sànù wa. wọ́n ní sáwọn lè so igi lórí oyún so igi lórí oyún báwo ta ló lóyún ìbéèrè mi ta ló lóyún ẹni tó ṣèbéèrè ọkọ̀ọ̀kọ̀ dáàmú <laughs> ìwé ọ̀rọ̀ àti lè dá ara náà ní dá nítorí pé Islam ọ̀gbà rubbish bàdí tí àǹtẹ̀ bá ti lọ so ìkì lórí oyún àwọn ọkùnrin mẹ́ta kankan dé ni pé àwọn la lóyún yẹn sobi lọ́mọ asa ló ń tiẹ̀ ẹ̀ torobìnrin tó ti gbà kí wọ́n bá ṣe zina ẹ̀ dì mú pírẹ́sìpù ni àìmọye èèyàn ló ti sídìí fún torí wòó ṣe màláìka tó fi jẹ́ pé wọ́n nìkan ni ó sídìí fún ntí wọ́n fi tajẹ àwọn ẹlòmínà ti tajẹ bẹ́ẹ̀ sọ afẹ́ sọ pé nìkan ló lóyún tí wọn náà bá sì jẹ́ ọ́ pé ọ̀ lọ lóyún ó tún dáràn bàbá zìnà ọ́ jẹ ẹgbà inú rẹ̀ ó dùn torí rẹ̀ jẹ́ òbí maná olùmọ̀wá ibn Baz rahimahullah wọ́n ní tẹ́ni méjì bá ṣe zìnà bá nǹkan ṣe ni pé obìnrin yẹn bá bímọ tó bá hàn sí wa pé ọkùnrin yẹn túbà gidi lódodo obìnrin yẹn náà túbà gidi lódodo ńlá tó lè gbà kó wọn tó o bá túbá lódodo ọlọ́run má jẹ gbígbà tí ẹran bàjẹ́ lọ́wọ́ ni ẹ̀sùn má fi ṣèkẹ́ wọ́pọ̀ àwùjọ tara àwọn èlò ṣẹ̀ríà torí rẹ̀ lẹ́yìn àmọ́ ṣe bàjẹ́ iná ọmọ aràn bàjẹ́ lọ́wọ́ ọmọ yẹn ti kọ́kọ́ ṣe zì nánà ẹ̀tún ni kọ́mọ kó lọ́ba kọ́mọ kó lọ́ba olórí ibú kò ní báyìí gbélé ẹ̀gbọ́rọ̀ ẹ̀bá ara yẹn ibú náà ti jáde torí pé ní ìsìn ètò tó wá ń ṣẹlẹ̀ sí burú jù tà kọ́kọ́ lọ lábẹ́ òfin ọlọ́run torí pé ó lè ṣeéṣe kọjá pé zina tó máa ṣe lákọ̀ọ́kọ́ yìí ẹ̀ẹ́sẹ̀ lọ́n torí pé protect ẹ̀ gbogbo ọ̀nà ó ní ọ̀gbọ́rọ̀ àmọ́ tẹ́ bá ti wá tìtẹ́ lé lọ bọ́kùnrin yẹn nísìn ẹ̀yin lẹ́ wá yóò torí ẹ̀yin lẹ́ fọwọ́ sí kókó lọ́ máa ṣe zina sùn ẹni tó sì rí para lé òun ṣe zina tí ò rí nǹkan kan ṣe sí anábìíní kò ní wà lìjànà ó ní dayóò ilé yín lọ́yẹ̀kọ́ wà nísìn ẹ má fúnlẹ̀ máa o torí ẹ bá fúnlẹ̀ mọ́ ọmọ wa ń kùn rẹ̀ ó lè kú o ẹ̀hẹ́n torí ẹjọ́ bí ma ná bẹ́ẹ̀ yín lè kaná bá a ní ẹgbẹ́ tá a sì fún bẹ́ẹ̀ yín lè kaná bẹ́ẹ̀ láàbí ẹjọ́ bí ma ná kọ́ wa gbọ́kọ̀ bá kún gbé ọ̀rọ̀ ẹni tó bá fẹ́ ní ìsìnkọ́ wa wá fẹ́ àmọ́ mọ́ọ̀n tí wọ́n lóyún tí wọ́n bí ọmọ lé yín ni kò ní bàbá kò ní bàbá ẹ wo kọ bàbá ńlá yín kan fún kò ní bàbá torí pé ọmọ sì náà ní bàbá tòlẹ tó wá kọ ma zina ni wọn gbé kápá kọfí mi nu ààrẹ máa mi nu tálẹ ààrẹ mi ò fò ọmọ zina yìí sọmọ fọkùnrin àmọ́ ọmọ ní fóbìnrin ló fi jẹ́ pé sẹrí àbóse tónù títí tó fi dọjọ́ kú tí bàbá yẹn bá kú ọmọ yẹn ò ní jogún ẹ̀ àmọ́ tí ìyá yẹn bá kú yóò jogún ẹ̀ ìyá ló kò ní bàbá ìyá náà jìyà ọ àmọ́ wọn ní ìyá lọsànán torí pé òun ò lè dínà rẹ̀ sẹmọ pé kùn wọn ò lè finú méjì gbọmọ. ikùn kan náà ni ó wọn ní àwọn táwọn ní olóhùn nílò hijab ẹnìkan tún béèrè pé olóhùn nílò niqab sáwọn lè kọ́ nítorí ẹ̀ òfin ọlọ́wọ́n bá ní lo hijab ọmọ gbọ́sọ̀ rẹ̀ hàn gbọ́lá hàn islam ọ̀faramọ́ islam ọ̀faramọ́ tábà kó obìnrin ẹ̀ àjà tá a sọ yẹn. ọ pé obìnrin ọmọ pòfin ọlọ́run ọba mọ́ ẹ kọ́ ọ lẹ̀ wà lákàrà mọ́ kò sí nǹkan kan mẹ́ kò sí nǹkan kan mẹ́ tọ́ ilẹ̀ ẹgbọ́ yẹn ọ̀ ẹ̀yin obìnrin ọ̀ ẹ sọ̀rọ̀ àwọn wọn lóbìnrin ti dàgbà màmá yẹn ti dàgbà gan ọkọ wọn wá kú sáwọn náà tún ṣe wọn àbí wọn ní wọn ní bí ìyàwó làwọn náà ìyàwó dàgbà ọkọ rẹ̀ ìyàwó dàgbà ọkọ àwọn náà tún tó láàrin oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ìyá náà tún ní létí títí tí ẹ parí oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá. wọ́n níyàwó fẹ́ ti fọ́ lọ́n búra fáwọn káwọn tó ti páwọn fẹ́ pẹ́nìkan ló gorí àwọn rí ẹnìkan ló gorí òun rí ìgbà tọkọ tán lọ́wọ́ á rí i pé wọ́n jù kan lọ. wọ́n á wọ́n á pé kí ni ṣe ṣé eléyìí ó ṣèbéèrè lẹ́yìn náà jẹ́wọ́ pé nìkan bó ń ṣe zìnà ó ti jẹ́wọ́ ẹgbẹ̀rún èèyàn bẹ́ẹ̀ ni àbẹ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni kí lọ wá débẹ̀ ó ń ra nù kí ni wọ́n ń gbà ń bẹ̀ àbùkù tó fẹ́ kàn náà lọ́ọ́ bà lẹ́yìn náà wọn náà tún wá lọ rọ́ọ̀lù ó lọ́n ti ṣe zìnà rí ó tún lọ rọ́ọ̀lù ẹ̀ tún mẹ́wù kan náà jọ aláìlérò tó ti sọ ọ sọ ọfẹ mọ sẹmu àǹfààní tó wà ń bẹ àǹfààní wà ń bẹ fún ọ tó wà fáwọn obìnrin míì lágbájá tọrọ kọ ọkọ mọ lóun ọfẹ náà torí kíni olóṣèṣì náà rí kálukú náà bá di pampers ọ ṣọ́ra fún rẹ gbé torí pé tábà ti rí tó sẹnìkan yóò ti kára òkú ọkọ gbọn tí ọba àdìsẹ yìí kọ gbọn màmá fẹ yìí kọ gbọn ló ń bọ wọn ọjà bó ti ṣe jẹ́ mbẹ́ o tí ìwọ náà bá mú zina ní yẹpẹrẹ tó gbà láti fi ọ ní zina bìnrin ó dájú párùn bẹ lọ́kàn rẹ ẹ̀rú sì bá àkú ọ náà zina ni ọ níta sì mọ̀ nípa àwọn zina kùnrin ní ìfẹ́ onízina bìnrin bẹ́ẹ̀ni ká ń béèrè ńlùkà ó ní ẹjọ́ sà mí dẹ̀ ti ṣe zina rí mí dẹ̀ ti ṣe zina mí dẹ̀ ti ṣe zina bọ́ọ̀tì ṣe báyìí mí dẹ̀ ti túbá mí ìfẹ́ ṣe mọ́. so àmọ́ obìnrin tí ò ṣe zina rí m fẹ́fẹ́ ọba bó ya gbogbo tó ti tó obìnrin náà <laughs> so ó túmọ̀ sí pé ẹni tí wọ́n yíyá yẹn lẹ́nu wọ́n fún ṣe ó tún wá wọ́n gan pé kí ọjọ́ torí ewe obìnrin sọ̀ra rẹ̀ sọ̀ra rẹ̀ wọ́n lóbìnrin táwọn fẹ́ tìtínà wàhálà àrélù àdánwò lóríṣiríṣi ní ṣẹlẹ̀ lẹ́yìn táwọn fẹ́ kí ni káwọn sọ ẹ rọra kọ́ lẹ̀ àmọ́ ẹni sọ pé òun ló kó báyìí o ẹni sọ pé òun ló kó báyìí o wọlé ni o ẹ má sọ pé wọlé o. so ẹ sì rà kọ́ ọ lẹ̀ kí ló dé kí ló dé sẹ́mi àpẹẹrẹ lábẹ́ òfin ṣẹ̀rí àwọn ẹbí ẹ̀ léèrè nípa kí ló dé tó fi ṣe kí ni tó fi kọ rẹ̀ ah ṣẹ̀rí àyè ti dáa jù so rárá àǹfààní rẹ̀ ni so wọ́n ti rí i pé lódodo máa ṣẹlẹ̀ ìyàwó ilé àti nǹkan ọ̀gùn bẹ́ẹ̀ lànà bí sọ ọ́nà àdè èèyàn máa ń ro aburú rò wọ́n ẹkú délé tuntun wàhálà bá ń ṣẹlẹ̀ ẹ ra mọ́tò wàhálà bá dé ẹ fẹ́ yàwó ọ̀ràn bá dé nǹkan tẹ́ kàn ṣe ni pé um, this house is for sale ẹni torí tẹ̀ máa ti rú òka wọn ò ní ra o akíní bí ẹsẹsẹ kọ́ ni ẹ bùkátà ni ẹ sọ̀rọ̀ àtàlẹ́bà kú mi torí pé bí ṣe ń jẹ́ wàhálà fẹ́ yìí kò ó lè má jẹ́ wàhálà fẹ́ lómi mọ́tò nǹkan for sale ìyàwó nǹkan wọn máa ṣe for sale rẹ̀ kò sí ẹ̀yọ́ kan sọ pé àǹtí pọ́ọ́lẹ́ ó ń kọ́ ọ̀lẹ̀ kò nídìí àlàyé àmọ́ wa kà torí lábẹ́ òfin ṣẹ̀rí àwọn ẹbí yẹn lórí kílódé tó ọkọ̀ ọ̀lẹ̀ ọjọ́ bó ṣe jẹ́ mbẹ́. wọ́n ní sáwọn lè fún ìyàwó àwọn zaka rárá ìyàwó lè fẹ́ ẹ̀yin ò lè fún nítorí pé ọ̀ràn yẹn ní kẹ́yìn ọbọ kìí sọ̀rọ̀ yẹn lórí tiẹ̀ kíkọ́ bọ yín tó ń bá lówó lè fún yín zaka àmọ́ ẹ̀yin ò gbọ́dọ̀ fún ní zakat wọ́n ní sáwọn lè sọ pé ìyàwó fi ọkọ bí kan sọ pé arábìnrin fẹ́ ọkọ tẹ́ ẹ̀ máa ń kọ ní English kò sí tó burú mbẹ tóbi ọmọ ẹ̀sà fìọ àbí ọ̀fìọ tí ọba fìọ sólé sẹ́mi pé o fi tipátipá mu àbí òye wa aha so torí ẹ ọkùnrin lọ fẹ́ nítorí pé ọkùnrin lọ sanwó so ètò à ń ṣe ntẹ̀jẹ́ wọ́ọ̀sì ni wọ́n ń pè lábẹ́ òfin wọn kàn sọ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n níta àgbàlérò ní pọkọ lọfẹ ìyàwó tẹbá wa yí padà pọkọ fẹ́yàwó ọdà púpọ̀ wọn lè lùlọ àwọn lè máa gbà lówó oṣù káwọn tó fẹ́yàwó ó nídìí owó oṣù kó tó fẹ́yàwó ṣùgbọ́n sá ń jẹun níìsì abẹ́bí ló ń sùn sọ̀nà yà sọ pé kí ìjókòó tí sẹ́tùlù bọ̀ àbí hudan wa bushra mi ò tó dé inṣàlá inṣàlá tí ó bá jẹ́ gbogbo yín ajẹ́párí ju ìdajì lọ inṣàlá tí ó ti fẹ́ àti ó ti dẹ ní ìyàwó táwọn ọmọ sùn múyàwó wá sí hóden inṣàlá. tọ́lá nàbí sallallahu alaihi wasallam sọ pé oúnjẹ èèyàn kan ó tó èèyàn méjì oúnjẹ èèyàn méjì ó tó èèyàn mẹ́ta tí òkè àlàndó de kódà gan arísìkì ó tún búùsì fún ẹni wàláì ẹ̀rí pé tí a bá ti fẹ́ àwọn yẹn máa ń serious yẹn máa ń serious àwọn oríṣiríṣi sẹ́lẹ̀ yẹn ó ti rí tẹ́lẹ̀ téèyàn téèyàn ní kàkún èèyàn bẹ̀rẹ̀ sí kàkún ni torí pé òní fẹ́ fi bí pa ìyàwó tó gbé sílé wọ́n lẹ́ni tí wọ́n ti máa lé ẹ̀wọ̀n gbére títí ìgbà wo ni ìyàwó rẹ̀ ó ṣe sùúrù ah ìgbà tó bá wọn pọ̀ lè ṣe sùúrù dà tí ó fi pariwo tí ó fi pariwo tó bá pariwo àní sọ pé ńgbà wọn ti dájọ́ ẹ̀wọ̀n gbére fún sì máa lọ lónìí o ìdájọ́ ká fún ìyàwó yẹn nìdájọ́ obìnrin tọkọ rẹ̀ táàrí ma àní látò ní tó ti pariwo ló fi ẹkú obìnrin ọgbọ́n lónìí wọn dájọ́ ẹ̀wọ̀n gbére fọkọ rẹ̀ wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní màsẹ̀yẹsẹ̀ àtijọ́ ni ó ti pariwo èmi ò lè dúró di gbére so látijọ́ yẹn láti wá fún ní oṣù mẹ́rin àbí ọdún mẹ́rin kó ṣe sùúrù ọdún mẹ́rin tó bá ṣe sùúrù ọdún mẹ́rin torí kò sí tí ò lè ṣẹlẹ̀ láàrin ọdún mẹ́rin ọlọ́run ẹlẹ́dàá wa ó lè mú ìjọba gbogbo wọn tó bá ṣe sùúrù ọdún mẹ́rin yẹn tọkọ jáde ìgbà náà láàrin kó ṣe ìdá oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ìgbà náà ni àbí gómìnà ọsẹ kọlọ gbogbo ọ̀nà ló ní tó fi lè lọ ìrọ̀rùn ní gbogbo eléyìí bá dé ẹ dákun ẹ kọ́ọ́lẹ̀ ẹ má pa ọmọ ọlọ́mọ owó oníkọ́ọ́lẹ̀ ó ti sọ kọlọ owó rẹ ní kálukú bá sinmi wọ́n ní gbogbo ọkùnrin tí máa ń sọ fún ìyàwó rẹ gbogbo àti ọmọ àti ìjàgbé jáde kó lé mi jáde kó lé mi àti màlárùn rẹ àrùn rẹ mi kì í ṣe kọ́kọ́ọ́lẹ̀ ṣùgbọ́n náà ni ó tù sílẹ̀kùn náà tíjà bá parí kìí ṣe kọ́kọ́ lẹ̀ ọgbẹ́dẹ yorùbá ni tó bá gbẹ́dẹ yorùbá ọba ti sọ bẹ́ẹ̀ inú bí mi inú bí mi lọ́yẹ̀ kọ́ máa sọ sọ̀rọ̀ kí tó bá sọ inú bí mi inú bí mi ìyàwó sọ̀rọ̀ ra jáde ó lè lù yàn pa ó nínú ń bí òun mo rò pé yé àmọ́jáde lè jáde lè mi yorùbá dáadáa ni torí tó bá pé ìgbà tó gbìyànjú padà dé orí sí mo ti ní kọ jáde lè mi àbá ní ọgbọ́n yorùbá ẹ̀hìn àmọ́ nígbà tó ti fi jáde lẹ́mi jáde lẹ́mi tí àwọn oṣù dé ó ti sílẹ̀ fún yà welcome ọgbẹ́ yorùbá ni tó bá gbọ́ yorùbá kò bá fi inú ń bí mi ló sì máa sàlù nítorí ẹ máa sọ èdè pè torí tí wọn bá fẹ́ túmọ̀ rẹ̀ fún alábẹ́ ṣẹ̀rí àwọn ọ̀lọ́ ti kọ́ ọ lẹ̀ inú ń bí mi inú ń bí mi àbí jáde lẹ́mi jáde lẹ́mi kí ni túmọ̀ rẹ̀ sájà lọ́nba sọ̀rọ̀ ó túmọ̀ sí pọ̀ ọ̀fẹ́ mọ́ni tó àwọn tó mọ̀rọ̀ yí pọ̀ bọ́ bá mọ̀rọ̀ sọ àwọn tó mọ̀ yí àwọn pọ̀ tọ́ wọn ló kọ́ rẹ̀ bàbá yẹn wò ní kí ni kò ṣe yọ sànù yọ sàbàjẹ́ sílẹ̀ yìí bùkátà tọ́lá kò bùkátà kò bùkátà rẹ̀ nítorí pé tẹ́lẹ̀ náà kọ̀tọ́kùnrin mùsùlùmí kọjá ìyàwó fún káfíìrì ẹ̀ wọ́n sọ pé bàbá yẹn wò ní ẹ̀ wọ́n yà yín lẹ́nu pé bàbá káfíìrì ni kí ni ń yà yín lẹ́nu ṣé gbogbo ẹni tó bá sọ pé òun máa ń tọpa mọ́ kò ti di káfìrí ó ti di káfìrí ni kul la ya'lamu man fi samawati wal ardi al-ghayba illa Allah gbogbo ẹni tí ń bẹnu sẹ́mà tilẹ̀ méjèèjì kò sẹ́ni tó máa ń tọpa mọ́ àfọlọ́ torí ẹ̀ máa ní dàá ilmal ghaib bi wasilatin min al-wasa'il aw bidun wasila tó yà kí mùsùlùmí ọsẹkù lọ́dọ̀ káfíìn torí ẹ ló ṣe jẹ́ pé àwọn ọmọ tẹ́ ń fi lọ́kọ ẹ kéèsì o àwọn ọmọ yẹn wò àwọn ọmọ tí ń tẹ̀yánì lẹ́ ń fi ọmọ fún káfíìn lẹ́ ń fi ọmọ fún o ọlọ́sí ló wọ̀n gbà pé ọmọ mùsùlùmí kọjá yàwó fún káfíìn. ẹ onínú bí ọ yọ yà bí ọ lọ́lọ́ sọrí mọ́kúta káfíìn ni ọtọ́ máa ṣe yẹn wò tó sọ pé ẹ̀mẹ́ tó pamọ́ àtẹ́lẹwọ́ ló ń kuraani ló ń lò alákòókò ọ̀ràn ọlọ́mbrẹ́là àdáwò gbogbo wọn tó ń sọ pé àwọn máa ń tọpa àmọ́ kò fà kò fà eléyìí jẹ́ bó ṣe jẹ́ ẹni tí ọ̀ma kò dára rẹ̀ mà ọ̀hà ló máa ń tọpa àmọ́ àmọ́ àwọn ìtọ́pọ̀ lọ́wọ́ tutù náà wọ́n máa rí tàn jẹ nígbà tó pò ní jáde ńlẹ tó padà ń bí ìyàwó pé ta lọ́wọ́ òun wá ní àà ẹ̀rọ ẹ̀ka ẹbí mẹ́ṣíìnì mẹ́ṣíìnì tẹ́ntẹ́ o. lẹ́ẹ̀bí lè rè pé ta ló wá sí kódà ẹ̀yin gan miskin ẹtún ẹtún jùlọ tẹ cctv yín ni ọkọ̀ ẹ̀wọ̀ ta ló wá rewind rẹ̀ one hour ago sọfẹ́ yìí ó rí ẹ̀tọ́ wálé ẹ̀tọ́ wálé àbí ẹ̀kọ́ òun kò lè rí adúpẹ́ fọlọ́ torí rẹ̀ wọ́n tọ́ àlọ́dọ̀ rẹ̀ ọkàn tú jáde ni kò sí wàhálà ẹsẹ náà ẹsẹ lè máa lo ntọ́lọ́ ọba fún ẹ lòkulò tọ́ba tí wàá ṣe bí ọtí sọlẹ̀ tí ẹ ti bọ̀ tí ẹ ti bọ̀ ọlọ́run ọlọ́run tọ́ wọ́n ní ẹni tí ọmọ pé òun ṣe zìnà ó sì bá ìyá rẹ̀ sọ ìyá ní kó sọ́ra kí ló lè ṣe à yóò fi ìbínú rẹ̀ hàn ìyá rẹ̀ ni yóò fi ìbínú rẹ̀ hàn ìyá rẹ̀ ntọ́lọ́ ṣe ilé ìwọ̀lẹ́ ṣe ẹ lọ́kọ̀ọ́ àmọ́ kẹ́ ẹ máa wá dájú kẹ́ ẹ máa ṣe zina a'udhu billah tani yóò fò pẹ́níyàwó lágbára ju ọkọ lọ kí lọ kó sí ọlọ́run rẹ̀ lọ tó ara tó máa ń ṣẹlẹ̀ ládàáwò gbèsè ayé mi tó yẹ pé ó ríra rẹ pé ọlẹ́ bàjẹ́ wájú ìyàwó ẹ̀ tó yẹ pé kò síbòsílẹ̀ bá lò tó. ó tún yá náà ni àdáwò èrú rẹ̀ náà lẹ́rìí tí ọmọ màgún mọ àbáàdì irú ìwọ ẹtí wọn lọ gbéyàwó kejì nǹkan ṣe àbí òṣè wàlá ọ̀pọ̀lọpọ̀ ọmọ wa rẹ̀ ọlọ́mùbá ti gbé ọkọ̀ orí obìnrin báwọn kọ́ rọra sinmi ni. so àmọ́ àtọ alọgbéyàwó kejì àtúgbéyàwó kẹta àtúgbéyàwó kẹrin àwọn fẹ́ wọn fáwọn ọkùnrin àdúgbò ni tẹ́lẹ̀ ìtumọ̀ àwọn ọkùnrin mi náà lé o bọlọ ń bá gbà kíkà fẹ́ ju àwọn mẹ́rin lọ gbogbo wọn ní ọdà ń o àwọn ọkùnrin mi náà lè bàjẹ́ o tó bọ̀ ní tìyàwó so yóò máa ni pé dákun dákun mọ́tò pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí kí tọ́ọ̀ bá ṣe bẹ́ẹ̀ wọ́n máa padà kọ̀yàn lẹ̀ yọ máa wá wọ giant tọ ọlọ́run kọ́ dákun kọ́ yàwó ayé àdánwò gbogbo à yàwó à ń pọ ọmọ kọ́ o wàláhì tọ́lá àdánwò wa tọ. wọ́n ní èèyàn ti obìnrin bíi ọdún àbí jù lọ obìnrin bá dé bá bóòlù lóyún ṣe wá sọ ọdún mẹ́ta nù yín ó ní wọn náà lọ sáni ọlọ́mọdé agbágbàkúgbà ọlọ́mọdé agbágbàkúgbà ó lè tẹ́sẹ̀ rẹ̀ ò ní balẹ̀ ni wọn lóbìnrin ti lọ́kọ mùsùlùmí ni ṣùgbọ́n mùsùlùmí yìí wá di káfìrì obìnrin yóò fi ilẹ̀ tí ó bá padà sí Islam kíákíá obìnrin yóò fi ilẹ̀ kíákíá obìnrin tọrọ ọkọ ọkọ sí kọ tó bá níjẹ ní orísìn tó bá ní jẹ new reason láti tọrọ khulu kò bùkátà pọkọ gbà wọn á fẹjọ́ rẹ̀ sùn tó bá fẹ́ kò ní ìdíkọ wá kóòtù kó tó gba khulu nínú òfin ṣẹríà gẹbi òsè nídìí kí wọn náà wá kóòtù kó tó kọ ìyàwó rẹ̀ lẹ́nu òfin ṣẹríà àwọn tó bá ti di pẹ́ ń fà kò ṣeé ṣe ẹ wá àbí òye wa kò sí nídìí kọ́kọ́ wá tá ti wádìí lọ́nà tá a fi máa pé lódodo ọkùnrin yẹn ń yàn jẹ tá a sì bẹ́ títí títí tí ó gbà sòṣèlú aláǹfààní àti jẹ́ kí kóló yẹn wáyé akọ̀kọ̀wé ránṣẹ́ sọ́kọ ní pétọ́ ìyàwó rẹ ti kóló rẹ o mọ́tò ka ilé yẹn kún ìyàwó rẹ máa ó ti lọ o ọjà bó ṣe jẹ kò sì sí tí sì. wọ́n ní sèèyàn lè kọ̀ ìyàwó lẹ̀ nígbà tó parọ́ yìí pé èèyàn bọ̀ ń lé bá bá lóde ọba ti ba lóde nínú ká ẹsẹ sùúrù àbí ká ẹkọ nítorí pé bíba lóde kìí ṣe gbogbogbò àló túmọ̀ sí kó ṣe zina oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló máa ń ṣẹlẹ̀ lómi nǹkan oṣù lásán ní ṣe lọ́jà ìbálẹ̀ rẹ̀ dànù nítorí pé bí nǹkan oṣù rẹ̀ ṣe ń wọ́n ní agbára ọjà ìbálẹ̀ yẹn dànù tó bá yẹ kí bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀tọ́ wo ló fi ṣàbòsí sí i ntí ẹ bá sì sọ fún wa la lè mọ Ọlọ́run ló mọ̀ ń tọpa mọ tóbìnrin bá sọ fún wa pé kì ṣe zina ló ń ṣe tó fi rí bẹ́ẹ̀ gbàgbọ́ especially tó bá tún fọ Ọlọ́run búra ẹ gbàgbọ́ ẹ bò láṣìírí Ọlọ́run ló mọ̀ ń tọpa so eléyìí ó mú wa mọ̀ pé ẹ kóbìnrin ọ ṣọ́ra rẹ̀ gidigidi máa ń rìn ní gbèrígbèrí zina wàláì máa bà tẹni jẹ́ ni ìmà bà tẹni jẹ́ ni gbogbo ń jẹ́ kó fi níyì ó fi tẹ̀ ni. tọ́ wọ́n ní sáwọn lè fẹ́ yàwó nígbà tí ń igi ẹ obìnrin tí pé nígbà tí ń máa béèrè ni ẹ̀yọ́ máa wádìí pé ẹ ṣe kó ṣe nǹkan oṣù èyí tọ́lọ̀ bá pe ń tiẹ̀ ni ìbáyà tó ń fi ń béèrè ni pé tí àwọn bá so igi nígbà tí ń ọ ó ṣe sùúrù títí tí èsì abẹ́lẹ́ wọn bẹ́ẹ̀ lẹ́dàá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn òròyìn rẹ̀ tó ga jù kó túbọ̀ ẹ̀sìn Islam lọ́wọ́ kó túbọ̀ ṣe àgbéga fún lánàá Ànábì wa sallallahu alayhi wa sallam ọlọ́run kò forí àwọn wa ọlọ́run bá kó tún lé kálukú ibi tí kálukú ti ń rí ọlọ́run bá má bàjẹ́ ọlọ́run bá má dì àwọn ọmọ wa àwọn ìyàwó wa ọlọ́run jọ dáa fún gbogbo wa ọlọ́run ọba wa ìyàjú tí kálukú ń gbà lórí ẹ̀sìn ọlọ́run ọlọ́run ọba kó ṣe ní nǹkan tí ó jẹ́ sábàbí oríire fún wa láyé sábàbí oríire lọ́la al-qiyam subhanakallahumma wa an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.